والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بالإنسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته àdáwọ̀pẹ́ fún ọlọ́run ọba wọn. Ọlọ́run ọba ìṣe pé òun ló pa wá láṣẹ kànà àdúgbò fún òun. Orin tó wá jáde tí ọlọ́run ọba ṣe fún ìgbé Òun náà ni pé ọlọ́run kan ṣe wá ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí máa ọlọ́run méjì tí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. Àtẹ̀lọ́run ọlọ́run pupa wá ní ẹni tí a Mùsùlùmí ọlọ́run bó ṣe wá ní ẹni àmìjánná pẹ̀lú sábàbí ìsìláàmù orí ẹlẹ́ẹ̀kejì láàrin májúpẹ́ òun náà ni orí pé ọlọ́run ọba ti wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí àwọn yìí Ìjọlọ́wọ́ bá kó bá wa ṣàlékún fọ̀kànbalẹ̀ sí agbègbè yìí. Gbogbo ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀. Ìjọlọ́wọ́ kó bá wa sí ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Lẹ́yìn wá gbà náà, òun ẹlẹ́ẹ̀kẹta tí a lè má dùgbẹ́rì. Òun náà ni oore àlàáfíà tọ́lọ́wọ́n bá ti fẹ́lú kọ̀ọ̀kan wa. Ọlọ́run kó sàlékún àlàáfíà ara ẹni kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí ó ní àlàáfíà tí ọlọ́run bá kó bá wa fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn kí ọlọ́wọ́ bá ó ṣe ní dáàbì ní ìlú ẹ̀ tó má ṣe ní ìtàkì láti rí ìmọ̀ ọlọ́wọ́ orí wa kó máa yí kú sí àtẹ́lọ́rùn fún ìbánisọ̀rọ̀ títí àsìkò yìí ọlọ́run kó sọ ní ọ̀rùn fún èdè tí máa máa bá wa sọ́ọ́ àwa náà sí àmà gbọ́rọ̀ náà ọlọ́run fún wa ní àgbòyé ọ̀rọ̀ náà àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ̀ ayé kí ọ̀rọ̀ náà ó tọ́ṣe wá ní àǹfààní tẹ̀síwá èyí tí a ṣe lánàá ó jẹ́ ìparí fún lọ́kìnrin oṣù èyí tó jẹ́ pé ọlọ́run ọba ṣàlàyé fún wa ìkan nínú àwọn àlànà tí ó máa ń ṣẹlẹ̀ ìdánwà àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà ní wípé wọ́n ó ṣe dáwà àwọn tí wọ́n pọ̀ nínú àwọn èèyàn wa wọn ò ní gba dáwà náà yóò fi wá di wípé àwọn òṣìṣẹ́ wa rí pé àwọn èèyàn yìí wọ́n mọ̀ ti pe àwọn ní onírọ̀ wọ́n mọ̀ ti pe àwọn ní onírọ̀. sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ ìtumọ̀ yìí àtàwọn túmọ̀ ní ìta túmọ̀ fún wa ní àná àtàwọn túmọ̀ ní ìtọ́jẹ́ ìtẹ́ àtúmọ̀ ìtumọ̀ nínú fún abẹ́ jẹ́ pé kí ìgbàdìrí ọmọ bàbá máa di pé yóò máa lọ káàkiri jù ní pé àwọn túmọ̀ tá a dúró lórí láwọn mẹ́jọ ọ̀hún ẹ̀rẹ̀ o mẹ́fà nìkan ọ̀nà ní ti lè wáyà àtìgbẹ́ ìgbé ní ó fi ìdìmọ́lẹ̀ ilé ìṣú wà fún èyí tó jẹ́ wípé ó wà ṣááza ìtumọ̀. wọ́n náà méjọ fi ìpàtúmọ̀ rẹ̀ ó tún wà tó jẹ́ wípé ó kàbí jìnnà yóò máa fi péjọ nínú yóò máa lọ káàkiri jù. tó lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n sọ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ àbáwọn tí wọ́n jẹ́ àwọn àtìbáwù àwọn òṣìṣẹ́ àbáwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀bọ wọ́n mọ̀ wá wò wípé irọ́ ni wọ́n pa fún àwọn òṣìṣẹ́ tí ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run nígbà tí wọ́n bá ti ń wo ilé ìbáyìí ìta ọjà rẹ̀ ti jẹ́ ìwúlẹ̀ náà ti pé àtẹ̀sìdí ìbò pọ̀lùtẹ́lù ìmá pé àwọn òṣìṣẹ́ nírán àti ìmọ̀ sọ wípé àwọn òṣìṣẹ́ wọ́n parọ́ ẹwọ́n parọ́ fáwọn ni o àti wọ́n parọ́ fún àwọn òṣìṣẹ́ lẹ́yìn gbàgbà òun náà ní já àhún lọ́sùn náà òun náà ni ìrànlọ́wọ́ àwọn ọlọ́run ọba yọ́wà lé èyí tó jẹ́ pé àwọn ọlọ́run ọba ẹni tó bá ń wà òun náà ni yọ́ mọ̀ di ẹni tí yọ́ jẹ́ ipé yọ́ mọ̀ jẹ́rì tó ọlọ́run kọ́ máa yọ gbogbo àwọn tó bá jẹ́ ìyàwó ọlọ́run ọba kò ní jẹ́ nǹkan bá fẹ́ kó lọ́wọ́ lẹ́yìn náà ọlọ́run tó fún ọdún ayà tó parí tó nípa ìmọ̀ ọ̀sán àwọn àdẹ́bí ọlọ́run àwọn àǹfààní tó ga orí bẹ́ẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ ìdájọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìlànà bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n bá jẹ́ ẹnì tó nílà àtẹ́ ìlú ìlú máa ń lò fún ọ̀rọ̀ ọlọ́run ọba ò lè jẹ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́tíkéèjì lẹ́yìn bí kò ṣe wípé ọ̀rọ̀ ọlọ́run yóò máa ṣàkóso àwọn ọ̀rọ̀ tó ti wá síwájú ẹ̀mí yóò sì máa ṣàlàyé gbogbo nǹkan tó lè yẹn nínú kàákà sí yóò sì máa jẹ́ ìmọ̀nà èyí tó pé sáyẹ́yá yóò sì máa jẹ́ àánú tí ó máa ká ní gbogbo àwọn tó jẹ́ pé ọmọ ìyẹn tó nígbàgbọ́ wọn eléyìí ìparí tẹ̀sílì ṣọ́ra ìlú oṣù ṣúra tí àwa bọ́ sí òun náà ni ṣúra tó kú òun náà ni ṣúra tí a bọ́ sí tó kúrù ó jẹ́ ànábì ọlọ́run ọba òun náà ni úùdù jẹ́ ẹni tí ọlọ́run ọba rán úùdù sí àwọn là ń pè ní àádì ẹni tí ọlọ́run ọba sọ̀rọ̀ Udu sí àbẹ́jẹ́ ọla bá ní jẹ́ oúdù. Ẹgbọ́n ọba rárá oúdù sí òun náà ní kéde àwọn ìgbòkó àwọn ìyàwó ń jẹ́. máa jẹ́ orúkọ bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú àwọn alágbáwá tí wọ́n bá yóò máa jẹ́ pé ó kọ irun wò ẹ̀sùn jẹ́ bàbá bàbá bàbá wọn òun ni wọ́n fi sọ ní tòbí gẹ́gẹ́ rẹ̀. Tòwúdù wá jẹ́ ẹnìkan nínú àwọn áádù òun náà ní ogún òdìjẹ́. Ọlọ́run bá wá fi orúkọ rẹ̀ ó fi sọ ní súwúrà yìí gẹ́gẹ́ bá a ti láwọn orúkọ àwọn àmẹ́bí ọlọ́run ọba kan tọ́lọ́wọ́n ọba fi sọ ní ìṣúra ìgbogbo ẹlọ́wọ́ ti sáré ṣúra àní ṣúra tó ìlú àní ṣúra tó ìlú àní ṣúra tó ìbẹ̀rọ̀ bí sọ àlejò ìṣọ́lá tó ìṣọ́lá. Àwọn àgbẹ̀bí náà bẹ bẹ́ẹ̀ ni ṣúra gba parí ní ṣe ṣúra tó ìlú àní ṣúra tó ìlú Àwọn àrẹ́bẹ̀rẹ̀ ọba nínú àti ìgbẹ́jọ́ kọ wọ́n bẹ́nu Kùránì dáàdà fún wọn ní ṣúrọ̀. Gẹ́gẹ́ bí Lúùsù, àdà fún ní ṣúrọ̀. Gẹ́gẹ́ bí Sọ́ọ̀lẹ̀, àdà fún ní ṣúrọ̀. Bẹ́ẹ̀ náà ni ìdílé ṣùháì, àdà fún ní ṣúrọ̀ kódà ní àwọn àdúgbò ọlọ́run tó gbajúmọ̀ òun náà ni mo ń sáwà àdàfún ní súrọ̀ bẹ́ẹ̀ náà ni iye sáwà àdàfún ní kíni ọ̀rọ̀ tó bá mi léyìn tí lọ́dẹ́ tí òkè ń bẹ́ẹ̀ ìyọ́mọ̀ tó fún ọ tá a

Tó lẹ́ta bẹ́ẹ̀, òun náà ni wípé yóò jẹ ká máa yé àwọn táwà jẹ́ mùsùlùmí pé ní tí wọ́n bá ti fi díẹ̀ mọ́lẹ̀ fún wa, òun náà là máa tẹ̀lé. Ààyè tún mú sọ wípé ó yẹ kó rí báyìí nínú làákàyè tiwa, àbúràmọ́sọ bẹ́ẹ̀ tọ̀lọ́pẹ̀lá bẹ́ẹ̀ sún àbọ́ àwọn ìwọ̀ yìí òun náà ní kí lọ sọ́rọ́ fún ní ìlú súrà yìí màtíríà ni súrà tó àwọn ìwà ìlérò màtíríà òun náà ní súrà èyí tó jẹ́ pé ó bẹ̀ ní wọn mo lè tẹ̀lé tẹ́rẹ lára àti síta tí wọ́n ń tààrà fún wa òun náà ní pé àwọn àfá wa wọ́n máa sọ́ńgbà míì àti súra yóò màkíyà mẹ́nu wọ́n wà máa jọ fún arí jẹ́ àwọn ààyà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ màjà níyà àbíkọ́ jọ pé súra yóò nàìjíríà ló ti wá màdàníyà ni kí wọ́n wá máa ṣàlàyé fún wa wípé ẹ̀rẹ̀ wá rí nínú ẹ̀ àwọn àyà kan lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ màtíjà ìṣesí àwọn àfa àwa tó ṣáájú ṣùgbọ́n àwọn àfa àwa tí wọ́n dé wọ́n sọ pé lẹ́yìn ọ̀rẹ́ gbogbo tí wọ́n ti sọ lẹ́ẹ̀mẹ́ ni wọ́n wò wọ́n rí i pé kò sẹ́yìn bẹ́ẹ̀. Súúrà tó bá ti jẹ́ màtíríà láti bẹ̀rẹ̀ rẹ̀ tí ó fi dópin màtíríà. Súúrà tó bá ti jẹ́ kí ni ọ màdàníríà láti bẹ̀rẹ̀ rẹ̀ tí ó fi dópin kí ni ọ màtíríà. Súúrà wo là ń pè ní màtíríà? èyí tó wà lọ́tẹ̀ wọn lọ́dọ̀ àwọn afárá wa tó fi tó gbogbo súnmọ́ àbí pé gbogbo tó bá ti sọ̀ kalẹ̀ kálẹ̀ bí o tó ṣe ń jíra lọ sí nàìjíríà bàbá àpò mọ́tàkọ́lọ́ bùnú lọ́wọ́ àti ìkó mọ́tàkọ́lọ́ tọ́lì gbogbo tó bá ti sọ̀ kalẹ̀ gbogbo yẹn láwọn ìpè ní kí ni ọ máa fi gbà gbogbo tó bá ti sọ̀ kalẹ̀ lẹ́yìn ìpàdánù bíi tó kó mọ́tà tó dé kí ọ tó dé màdínà irú súra bẹ́ẹ̀ láàmà torí nínú ọ̀rọ̀ màdàmíkà káwá ní súra kẹjọ wá ń sọ̀kalẹ̀ ní mẹ́kà ọwọ́ adi mọ̀dínà wá ní àwọn àyàtọ̀ sọ̀kalẹ̀ ní ẹlọ ti bọ́nú súra mẹ́kà ọ̀sẹ̀ nìkan pẹ̀lú àwọn tó ká jùlọ obìnrin tí à ní wọ́n ti ń sùn yẹn ó ní wọ́n ń sàrẹ̀yẹ fún wa wípé gbogbo àti wọ́n máa padà yáyá onára àpá wa kì yanjú lẹ́rẹ̀ ọkọ̀ kan. Tòdó gbé súrà tó wà ju wa ìrọ́wà ní súrà tó ń sọ fẹ́ bẹ́ẹ̀ pé súrà ni ó mọ̀ sí yíyà ni. Àwọn ni àyà ẹlẹ́ẹ̀kejìlá, àyà seventeen, àyà one hundred and four níbẹ̀ ní pé ó jẹ́ màdàmíyà lọ́wọ́ àtàntẹ́ rárá kò lè àyà rẹ̀ náà káwọn iye àyà àjọwà nínú súrátù òun òun náà ní one hundred twenty three. òun náà ni ó jẹ́ one hundred and twenty three òun ló jẹ́. kò sí àpẹ̀lọ́dọ̀ àwọn àpá wa torí pé tá a bá ń ṣe òǹkà áyà a máa ya pàṣírà wọn nígbà míì òǹkà áyà a máa jẹ́ pé ẹnìkan pè ní nọ́mbà nínú wọn tí àbùrí ló ń jẹ́ nọ́mbà báyìí ẹ̀rọ jẹ́ pé àwọn òǹkà yẹn máa ń yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀ náà gbogbo ayàtọ̀ wọn ní kùránì ni ó sọ fún wa wípé àwọn kan ó ní wọn lájọ àbúrí lórí ayàtọ̀ wà ní kùránì wípé ìgbé báyìí ọ̀lọ́jẹ̀lẹ̀ tí iye tó lé lórí rẹ̀ òun láàrin nígbàjọ́ ọ yàtọ̀ síra wọn pẹ̀lú nọ́mbà kéékèèké díẹ̀ díẹ̀ látara sábà bí àwọn àyà àti òsì àwọn kan sọ pé iye báyìí lọ́jọ́ àwọn kan báyìí wọ́n sọ pé iye báyìí lọ́jọ́ kí ló dẹ̀ fa òun náà ní sọ́yẹ́ gbogbo àdáńgbà ti ń dákẹ́ òun làwọn sọ àábà máa ń wo wípé dídákẹ́ tó dákẹ́ lórí yìí ààyà kan lọ́dí dákẹ́ pé ààyà kan sábà kàfẹ́ lómi gbà míì àáyà kan gbà míì tó jẹ́ wípé ìfẹ́pẹ̀ láyà kan jẹ́ bí àáyà méjì ni ó jẹ lọ́nà ìkọ̀dá máa fọwọ́ sọ pé ó fà ní. ṣùgbọ́n tí wọ́n ti máa wọ́n ju wáyé sunwọ́n one hundred and fifty Ìlànà àbá àbí máa sọ ni pé súrà ìyàwó ló sọ̀kalẹ̀, Bàbáwà Álámù sínú àwọn afárá tó ló ń gbìyànjú ni. Nínú kan náà gbọ́n láti pé ó ló ń gbìyànjú náà ni pé Súrà ìtọ́kalẹ̀ lẹ́yìn Súrà ti Yúnus. Súrà ọ̀ pé ẹ̀yìn Súrà ti Yúnus náà òun náà ní sí wà nínú ọmọ sáà. Sọ̀kọ̀ àmìkèrè ẹgbẹ́ láti omi sí àmì ẹ̀nà ìpé mẹ́rin sọ̀kalẹ̀. Sọ ọ̀dùn wọn sọ fún abẹ́rẹ́ yìí, ó sọ̀kalẹ̀ bàárá sóra fi hàn, lẹ́yìn sọ́lá tó yọ wọ́lá alam sí ní àwọn ọ̀rẹ́ lẹ́yìn. Náà, ó kọ súrà yìí, ó wáyé nínú àdìsí. Àdìsí tó kọ súrà yìí wáyé, òun náà la fẹ́ kà fún wa yìí. Àdìsí náà bá sí, ó wá ń sọ fún wa wípé Àbúbákìrì sọ wípé yà rọ sóró wà ìwọ̀n òjíṣẹ́ ọlọ́run ọba kọ̀ọ̀dì ṣíbùtà ó ti jẹ́ ní títí yírun funfun. Sọ ìdí àbákìrì sọ fún àdàkì yìí pé ó mà sí yírun funfun. Òjíṣẹ́ ọlọ́run ọba wá ní sáyà bá ti kúrò wàlèwà kí a tú wàlèmùrùsàlátú wà á ti máa yàtà sàrà àlùmú wà nígbà ṣàmùsù fún ìgbèrà. Àrídà kan gbogbo àwọn súrà yìí, oníkúrù tí wọ́n máa kà lọ́pọ̀lọpọ̀, wá kí àti wọ́n ń kà lọ́pọ̀lọpọ̀ mọ̀tàlá àwọn sóra ọkùnrin àmà yàtọ̀ tààrí wọ́n ìlà ṣọ́pù kúkúrẹ́ra tí wọ́n wá ń kà lọ́pọ̀ lọ́pọ̀ àwọn ló bá á tí mo fi ní àfúnfún tò nínú ìwáyà ní ìgbẹ́lẹ́ tọ̀bàrá nígbà wa òwú alátọ́dọ̀ òkúta kan amir ọ̀dọ́ rẹ̀ ló ti gbà wá ọ̀dọ̀ òkúta bọ́mọ amir ọ̀dọ́ rẹ̀ òun náà ni wọ́n ti gbà wá òun sọ fún wa wípé òṣèré ọba ní sẹ́ńtì àbá ti ní kúmùdó wà àpòwàtò à òṣèré ọba ní sóràtò wood àtàwọn ọmọ àyà rẹ̀ ọ̀gá pàwọn sóràtò kúta dáadáa rẹ̀ àwọn náà ni wọ́n jẹ́ ìgbàlódé pé ó mú mi yọ ewu lórí tó àti kí a ti tẹ́lá láti àmì sọ gẹ́gí àwọn apá wa wọ́n sọ wípé àdíṣì tó ní àlàáfíà àmì ó wà nínú àgbàjá ó wà nínú àgbàjá sí náà tó àdíṣì yìí orí sọ fún àrí pé ìṣọ́lá ọba mọ́ ní lórí mọ́ súra ìlú títà yẹn lọ́pọ̀lọpọ̀ ọba ìṣọ́lá ọba mọ́ ní lórí mọ́ òun náà ní súra ìwọ̀n Súra yìí, kí ni nǹkan tí a fẹ́ rí nípa súra yìí? Kò sí nǹkan tí a fẹ́ rí nípa súra yìí, tó jẹ́ wípé àwọn nǹkan mẹ́ta kọ̀lọ́kọ́kọ́ lágbára ní súra yìí. Ìtàn àwọn àjọ́jọ́ ọlọ́run, a máa rí nínú súra yìí. ìtàn àwọn ànẹ́bí ọlọ́run ọba àwọn ànẹ́bí ọlọ́run ọba tá máa rí tàn wọn nínú yìí àwọn ànẹ́bí ọlọ́run ọba bí méje láì àwọn súrà yìí ló ń kù àbàtàn rẹ̀ bẹ́ẹ̀ Odu rẹ̀ rẹ̀ rẹ̀

èrè fún márùn àwọn àlànà tọ́lọ́wọ́n ọba gbélẹ̀ nípa àwa tá a jẹ́ ìjọ ànábì àwọn kan gbà àwọn kan ò ní gbà tó bóòlù àwọn èèyàn ti rí gbogbo súnánù láà òun náà yọ máa jẹ́ nǹkan tó ṣe rí pé a máa bá pàdé nínú àyà yìí ọlọ́pàá mẹ́tàlá yẹn súnánù láà látara wípé tí ó lè bá àmọ́ ajẹ́ pé ká lè bá àmọ́ ètò ọlọ́run ọba tí ọba ní ètò ọlọ́run ọba lórí gbogbo nǹkan kọ̀ọ̀kan ìgbé lápèjì ẹni jẹ́ fún àyè pé èèyàn díẹ̀ ni ọmọ tètè máa ń gbà èèyàn tó pọ̀ yóò máa dago bí ní o kàpìtọ̀ lọ́run tí ọba ara rẹ̀ tó pọ̀ kan dago tọ́lọ́run ní ẹ̀fẹ́ ìjọba ìjọlọ́run ọba tẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yà ẹ̀yọ́ ìjọba ètò ọlọ́run tó ètò ọlọ́run tá a bá ti ń mọ̀ yóò lè fi àwọn nǹkan máa sílẹ̀ sí wa dáadáa. tó ọlọ́pàá bẹ́ẹ̀ àwọn nǹkan tá a fẹ́ bá pàdé nínú súrọ̀ yìí òun láàyè yẹn àti àwọn wáàsí àtàwọn nǹkan ló ṣe pàtàkì nínú ẹ̀sìn tí a gbọ́dọ̀ jù jẹ́ pé a gbọ́dọ̀ gbọ̀ ní àtẹ̀fẹ́súrà lọ́wọ́ tí wá ní mẹ́kà àwa náà ti mọ̀ Èyàn máa pèpè ìwárọ̀ títí dájọ́ sí ìbọn lọ́rùn gbogbo ara ti mọ̀. Yọ́ máa bá àwọn ọ̀sẹ̀ bọ́ pé yọ́ máa ṣàlẹ́jì àwọn ọ̀sẹ̀ bọ́ gbogbo ara láti mọ̀. Gbogbo àwọn kan wọ̀nyí òun náà ni a máa bá nínú ìṣúra yìí. Wọ́n kà fún wa ìbẹ̀rẹ̀ ìṣúra yìí tó tó wà ní pé a máa bá ẹ̀sìn ìlànà. Ẹ̀rọ tó wà, ayọ̀ alákọ̀ọ́kọ́ ló sọ́kùnkùn. بسم الله الرحمن الرحيم كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم ọlọ́run bá kí ọlọ́run ìgbà ohun sọ̀rọ̀ fún wa nínú àgbà ààrẹ ìfẹ̀lẹ́fì tó rọ́tò ohun fúnra ìlẹ́gùn ọlọ́run bá bẹ̀rẹ̀ sóra yìí pẹ̀lú àwọn lẹ́tà mẹ́ta òun náà lọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ yẹn lẹ́tà náà ni alif lam rọ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn súrà ní iná náà Qur'an àwọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn lẹ́tà nínú kó jẹ́ lẹ́tà márùn-ún nínú kó jẹ́ lẹ́tà mẹ́rin inú kó jẹ́ lẹ́tà mẹ́ta inú kó jẹ́ lẹ́tà méjì àti kó jẹ́ lẹ́tà ẹ̀yà kan gẹ́gẹ́ bí àwọn apá wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ó lẹ́tà márùn-ún bẹ gẹ́gẹ́ bí àmì àìsí kọ́ lẹ́tà márùn-ún lẹ́tà mẹ́rin oúnjẹ alìsì láwọn sọ́ọ̀rọ̀ ọ̀gẹ̀gẹ̀ ó lẹ́tà mẹ́ta orílẹ̀ alìsì rọ ó lẹ́tà méjì ọ̀gẹ̀ sọ a ó lẹ́tà kan bẹ ìlú ọlọ́wọ́n bá ti ètò wọn sínú ìṣòro àmì tó mọ́tàrà bẹ́ẹ̀ àwọn akíní yìí ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó gbé sí àwọn súwárù kan àwọn àpá àwa wa sọ fún wa wípé ìtumọ̀ wo ló ní àǹtí tá gbọ́dọ̀ ní pẹ̀lú ìní òun náà ni pé ká sọ wípé mímọ̀ sáà dára ọ̀nà ọ̀hún ta ààlà ìdí ká sọ wípé ọlọ́run ọba nìkan ló mọ ìtumọ̀ ọ̀sẹ̀ ní ọ̀sán tó mọ ìtumọ̀ lẹ́tà yìí onígbẹ́gbẹ́gbẹ́ lágbáwá lẹ́tà wà tí wọ́n ní ìtumọ̀ nílẹ̀ lágbáwá gbogbo aláàlámù tí lẹ́tà tí wọ́n ní ìtumọ̀ wà nílẹ̀ lágbáwá lẹ́tà ní aláàfíkà sí ó sì ní ìtumọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ àwọn òrùn fún ilẹ̀ jábìlì tá a bá ń sọ̀rọ̀ òrùfù ní jábìlì lẹ́tà ni wọ́n èyí tó jẹ́ wípé ó lè jẹ́ lẹ́tà ẹyọ kan àwọn lè jẹ́ méjì àwọn sì lè jẹ́ mẹ́ta àwọn akọ́kọ́ máa ń jẹ́ òrùfù ní jábìlì tí wọ́n báwọn ti nínú lẹ́tà kan jẹ́ gẹ́gẹ́ bí láǹpẹ̀sọ̀ ní ìlànà pàtàkì aláàfin lẹ́nu àgbà òun ní nígbà tó máa ń fún wa wà. bẹ́ẹ̀ náà ni lẹ́tà méjì ń gẹ́gẹ́ bí new pẹ̀lú òwúrọ̀ máa jẹ́ apple jáfì ó sì ní ìtumọ̀ àti ẹ̀kọ́jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ò ní pé àgbàdo bá tó lẹ́yìn kan lẹ́yìn rẹ̀ tó tó ràn lọ́wọ́. sọ bẹ́ẹ̀ náà sì ni lẹ́tà lẹ́tà ọ̀nbẹ gẹ́gẹ́ bí kíni àlá ìlà sọ àwọn lẹ́tà ìtàkì àwọn eléyìí wọ́n máa ń jẹ́ àwọn nǹkan tá a gbà wípé wọ́n ní tùmọ̀. àwọn mìíràn tó ní tùmọ̀ lọ́wọ́ arúgbó ìsìnkú àn agbáfàṣẹ à àti àmì àwọn náà ní tùmọ̀. ṣùgbọ́n àwọn lẹ́tà yìí kò sínú àwọn lẹ́tà tí lágbára gbé kalẹ̀ ẹlẹ́ wípé táwa máa sọ pé ìtumọ̀ tó túmọ̀ sí ní òsínú ìdílé lọ́wọ́ bẹ́ẹ̀ òsínú lọ́wọ́ bẹ́ẹ̀ torí ẹ̀rù jẹ́ pé àwọn àfa àwọn dàbí pé gbogbo àwọn tí ní ìpàdà ayáyá ààjẹ wípé màyí o ọlọ́run ọba nìkan òun lọ́mọ tó kàlẹ́ orúkọ ìwé. ṣùgbọ́n àwọn àfa àwọn tí wọ́n á gbìyànjú lọ́gbìyànjú ìgbẹ̀gbẹ̀ o ìlàsọ̀ àwọn sọ fún àrí pé ó yẹ ká máa mú alìsìlámọ́ yìí ká máa pápọ̀ orúkọ ká máa pápọ̀ mọ́ orúkọ tí súrà yẹn bá ń jẹ́ kí ní alìsìlámọ́ údù alìsìlámi alìbákọ́rọ̀ kíká pápọ̀ báyìí pé ó kọjú súra yẹn kí ń jẹ́ nìyẹn. Wọ́n wá ní à ọba ó rinlẹ̀ nínú àdìsí lálàáfíà wà ní kọ̀kọ́rọ́ wà ní mùsùlùmí. Wọ́n ìṣọ̀rọ̀ ọba kàánà yẹ mi sọ láti ṣubú ìyàwó mọ̀lú jùmọ̀ à. Ànábì a máa níbi wọn àṣùbá àníjọ jímọ̀ àlìfúláàmì Ìgbẹ́ àlẹ́ ànábì a ń a máa ka kí ni o alìsílá ní àfàkìdá wípé ká máa pápọ̀ wípé orúkọ tí kí ni o ìṣúra ẹ̀ ń jẹ́ òun náà ni yóò wá máa papọ̀ mọ́ orúkọ tí à ń pè ẹ̀fọ́ náà sí ẹ̀jẹ̀ ó bá lọ mẹ́rin wá láti lọ àdéhùn. Ìṣòlẹ́ ìwádìí àná àtúrà àwọn kan náà àpá àwọn àpé ọlọ́wọ́ bá lo orúkọ yìí láti fi búra ni. Tòdógbámá tàbí ti àwọn ọ̀rọ̀ yìí sígbà bá sì ọ̀lẹ́ ká mọ wá. Ìpè ọlọ́run ọba ń fi búra tó jẹ́ pé àwọn orúkọ rẹ̀ ni ọlọ́run ọba sì fi búra òun ni. Sọ látara bẹ́ẹ̀ àwọn nǹkan tí àwọn apá wa ni wọ́n ń ṣe ìgbìyànjú lé lórí. Òun náà ni eléyìí ṣùgbọ́n àwọn àbá àwọn nígbọ́dá yìí náà ni pé ká sọ pé kí ni ọlọ́run ọba nìkan ìjọba tó mọ̀ nípa ìtumọ̀ alìsìlá ọ̀. ìtawà mọ́ bẹ́ẹ̀ ṣe àrí lẹ́tà àbá àrí lẹ́tà ni àrí àrí alẹ̀ rí kí ni ọ àrí láàmù bẹ́ẹ̀ náà sì rí kí ni ọ àrí rọ̀. àwọn afárá wa ní ó ní fá ìdá méjì lọ́lọ́wọ́ bá fi mọ́ wa kò sí nǹkan tó burú káwọn ọba ní ìmọ̀ kàtàwọ̀ ọmọ tẹ́lẹ̀ ìfẹ́ nǹkan tó burú nù tẹ́lẹ̀ nǹkan tó burú ọlọ́wọ́ bá ní màtá mà ṣẹ́gun lọ́wọ́ tó ọ̀tàkùlà ọlọ́wọ́ bá ní ìmọ̀ kàtàwọ̀ Òun náà ni àwọn àbá àwọn fún wa ọmọbẹ àǹfààní méjì làwọn àbá àwọn sọ fún wa ọmọbẹ nípa alìsìláàmì àtàwọn ẹgbẹ́ rẹ̀. Ìrìn alákọ̀ọ́kọ́ tí àwọn àbá wa. Alákọ̀ọ́kọ́ náà sọ fún ó ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ ará Mẹ́kà wípé ẹ̀yin lẹni lẹ́tà alif ẹ̀yin lẹni lọ́n ẹ̀yin lẹni mím lẹ́tà àṣẹ ìdìjọ fẹ́ẹ́fẹ́ ń bẹ nínú èdè yìí lẹ́tà ẹ̀jẹ̀ ti ti dì múlẹ̀ lọ́dọ̀ ní kẹsàn-án pé lẹ́tà àkẹ́kẹ́ ń kọ́ lọ́dọ̀ ìgbàdẹ́gbẹ́ wa máa lẹ́tà ọlọ́run azọ̀gbọ́n arúgbẹ́rẹ́ ọlọ́run azọ̀gbọ́n arúgbẹ́ lẹ́tà yìí tẹ́ ẹ mà yìí gbogbo fùràálì látọ̀kẹ́ tó ti délẹ̀ kí la fi kó jọ lẹ́tà yìí la fi kó jọ ọ̀rọ̀ yìí la fi kó jọ ẹ̀yin náà ẹ wá lọ múlú ẹ̀ wá oríṣi lẹ́tà yìí ó ọwá tún fáàlì yàtú sàhádì àtàkàdí lẹ́yìn ìṣòro ìyẹn ní pé wọ́n tà á dáyìn àti pé wọ́n sọ ọ́ dọ̀lẹ́ àǹfààní ìsọdọ̀lẹ́ òun lọ jẹ́ búgírí ọ fún àwọn ọ̀sẹ̀ lọ aláàyàdú ìrìnkú ààrẹ lórí pé kí wọ́n lọ múrú ìgbé màtíríà tá àmì òkú àbíkọ ọ̀rọ̀ yìí ìgbéra gírí ìlú èdè lábáwá náà ní sẹ́yìn náà jẹ́ nínú tó jẹ́ èdè yìí èyí náà wá lọ múlú ẹ̀wà ẹ̀kọ́ gbogbo àwọn lọ́lá tó ṣáájú lọ ni wọ́n gbà wípé eléyìí o kò fi ń ṣe ọ̀rọ̀ abara wọ́n bá bẹ́ẹ̀ lè ní ọ kìí sọ̀rọ̀ èèyàn kìí sọ̀rọ̀ àlùjànnú gbogbo alágbàbẹ́ ìrẹ́nà jẹ́ pé ọ̀rọ̀ yìí ti kọjá ara nínú tọ́ọ̀tọ́tù ìbáṣà ó kọjá agbára ọmọ èèyàn ọ̀rọ̀ ní ọ̀rọ̀ kọjá agbára ọmọ èèyàn ọ̀rọ̀ alábàjọ sáájú lọ wọn ò rábẹ̀ ìlú kankan bá ìlú jáde púpọ̀ kí wọ́n fi wá jọ wọn lágbáwá jọ wá dé lẹ́yìn ọ̀rẹ́ ìlọ́wọ́ àtọkọ fẹ́ mú àlejò jáde àwọn tí wọ́n gbọ́ lágbáwá gidi pẹ́pẹ́ ìdè lágbáwá wọn wọ́n gbọ́ naturally wọn ò rí àlébù mú jáde nínú Quran tó bẹ́ẹ̀ tó jẹ́ bá lọ wò wọn kí Kúránì ọ̀dọ́ dé àdìgbà tí Kúránì tún dé tán orin tí wọ́n bá kọ ilẹ̀ lágbára wọn a máa ń tẹ́jú ní àwọn èèyàn máa gbàgbé orin tó ọkọ̀ ìkú díẹ̀ wọn a máa ní kí ni orin tó ọkọ̀ yìí ìkú díẹ̀ orin tó ọkọ̀ yìí ó kù díẹ̀ wọn a máa takora wọn láti di orin tí wọ́n bá kọ ìgbé ara o sọ dáadáa o pè dáadáa o tó ọrọ yẹn dáadáa tí ìsìlámù tó wọn ti bẹ́ẹ̀. gbogbo àwọn gbogbo wọn láti islam ni ọ̀rọ̀ o yi wọ́n ṣe bẹ́ẹ̀ sí tí ìsìlámù tó dé. o ó jẹ́ kí o ó kù Èsì ìdòjè ní ọ̀dá, èdòjè ní ọ̀dá, bẹ́ẹ̀ ọmọ elédè ọmụ Bẹ́ẹ̀ máa ń tìlú lẹ́yìn bàbá ìbí tó lọ gbogbo àwọn olókùn kọrin náà, wọ́n tún yẹ orí wọn wò. Wọ́n lọ pé okùnrin okùnrin báyìí, tó ti bẹ́ẹ̀ náà, wá débi Kùránì, tọ́wọ́ ni ó, tọ́wọ́ ayé pé bẹ́ẹ̀ sọ pé tí wọ́n sì gbà wípé àjẹsẹ̀ bẹ́ẹ̀ lórí. Bẹ́ẹ̀ kí a bá wá dé lónìí tí wọ́n ń takò kankan, ọkàn ń sáwà dára fún. So nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn. Fàdídà tú àtàhàdì. Ẹlẹ́ẹ̀kejì kí láǹfààní tó wà níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn àbá wa àǹfààní méjì òun náà lọ́gbẹ́ wọ́n fi wọ́n múlẹ̀ tàbí wọn mùsàlá ọ̀kan fún wọn báyìí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni wá ní pé fa ìdátú àlìsì máa láti ìlàsàmọ́ nínú Qur'an fa ìdátú àlìsì máa láti ìlàsàmọ́ nínú Qur'an ìsàmọ́ láti rárá. Sọ àbàní wípé afẹ́ kí àwọn ènìyàn tí wọ́n gbọ́ àwọn ọ̀sẹ̀ bó wọn ìfẹ́ gbọ́ Quran. Kò fẹ́ gbọ́ kí ni o Quran. Ó tún wá ní ìdẹ́sí wọn. Ọ̀lẹ́mà àwọn onígbàgbọ́ra ní ìfẹ́lẹ́ pé kí ni o Quran máa lápá ní ẹ̀ nígbẹ́ wọn afẹ́ gbọ́. Ọlọ́run á kéka àwọn sóra kan lọ́fẹ́ bẹ̀rẹ̀ wọn. Yóò wà dápọ̀ lẹ́tà lásán. Ah, àwọn àmọ́ ọgbẹ́ alif kí ló fẹ́ jẹ́ ṣe alif o láàmù kí ló fẹ́ láàmù ní ìmọ̀ kí alif tó fẹ́ sàlàyé báyìí ní ṣe àwọn ẹni wá tẹ́tí ní pé kí ni o kí ni ń bọ̀ wá ní ẹ̀yìn rẹ̀ sọ kí ni ń bọ̀ wá ní kí ni ẹ̀yìn rẹ̀ tó kílẹ̀ sábà tó bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ àwọn agbègbè rí wọ́n wà lè jẹ́ tó ṣe wí pé wọ́n wà jẹ́ tó kúrò àyè àwọn fẹ́ràn sọ wá bẹ́ẹ̀ ọwọ́ pé ní jẹ́ torí ẹ̀rọ jẹ́ pé Kùránì tí wọn fẹ́ méjèèjì yìí, ọ̀rọ̀ tí máa sábà wá lẹ́yìn alìsìláàmì tí máa sábà wá gbogbo ẹ̀jábá lọ ọ̀pọ̀lọpọ̀ tí máa wá bẹ̀ ẹ̀ bá ọ̀rọ̀ kùránì rẹ̀ yọ̀sọ̀ nípa kùránì rẹ̀ jẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ gbọ́ ìwé sọ àǹfààní yóò ṣe kí ni ó yóò fi àǹfààní. Àti lọ́jọ́ jẹ́ pé ẹ ti mọ̀ wípé ẹ lè mú irú rẹ̀ wá. Sọ nǹkan tí àwọn afá wa ti wọ́n dà yìí. Sọ látara bẹ́ẹ̀ àti mọ àwọn lẹ́tà kò jẹ́ wípé ọlọ́run bá máa fi bẹ̀rẹ̀ àwọn súnrọ̀ àwọn táwọn afá wa sọ ń bẹ̀rẹ̀ àtúnra wa ní jùlọ ní àṣọ àwọn ìtàlẹ́jọ mọ́lá ìyá rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹwọ́n ti di àwọn ibi lọ sínú sóra ní ìjọba tó ní fẹ́ àtúnra wa ní. a ní bùlọ́ọ̀rọ̀ كتاب أنزل آياته ثم فصلت من Ọlọ́run ọba ní kí sàárà dùn ìwé kan òun náà ni Fùrání. Ọlọ́run ọba wa bẹ́rò ní ìwé náà. Ọlọ́run ní ohun kí láti àáyá àtòrò. Ọlọ́run ní ìwé tàǹsọ yìí àwọn nǹkan tí ń bẹ nú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan òun la máa ń pè ní àyà àyà kọ̀ọ̀kan tí ń bẹ nú ẹ̀ gbogbo àyà tí wọ́n ń bẹ nínú Al-Kùránì kẹ̀lé yìí òun kì mà gbogbo ẹ̀ pàtà yányányá òun náà làwọn ọlọ́run ọba pàfẹ́tì dáadáa àkàmà oníkéèyàn ṣe nǹkan kó lẹ́yìn orí tí yóò ṣe nǹkan kó ti kí yọ oṣù rẹ̀ yí òun ni wọ́n ń pè ní oúnjẹ mọ́tí àyà rẹ̀ bí àwọn nǹkan méjì òun náà ni àwọn àbáà ni wọ́n tún láti kọ̀ránì sí alákọ̀ọ́kọ́ kọ̀ránì dára tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́lọ́wọ́ náà ni ó ní kọ́bárù ó dẹ̀bi kí ni àlè ìṣáàpù kùránì ní ẹ̀ àlè ọ̀bárú wálé ìṣáàpù ní kùránì ti ní ìlú nǹkan méjèèjì náà ni máa ń bẹ nínú ìgbé lárúbáwá tòbó yẹ pé kọ́bá mi yẹn ju fọmíṣà lásán lọ ẹgbẹ́ ti yá òun tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n ti jẹ́ ẹ̀ńtọ́dúnmọ̀ níwọ̀nba kọ́bá mo ju fọmíṣà nìkan lọ. wọ́n lè máa fún wa ní ọ kan máa sọ ìtàn fún wa ara akọ́bárù náà ni yàrá sọ̀rọ̀ súná náà fún wa pé ìlànà tí máa ara akọ́bárù ni sọ̀rọ̀ ìṣáàrù òun ni máa jẹ́ òfin ẹ̀sìn ọmọ wa ẹ̀kí òun ẹgbà rẹ̀ ẹ má ti sùn ìyẹn máa ń jẹ́ amúrú wà náà àtàwọn ni ó èyí tí wọ́n fi wá tó wá pàfẹ́tì ẹ̀ ní pé gbogbo àkùbáàrù kùránì pàtà yẹn sídìkù. gbogbo nípa àríbá sọ ń pa rẹ̀ pàtà yẹn bí ní owó òdòdó. àbúkọ àmì tí kúránì ti lẹ́sìn yẹn o mo kàmù. gbogbo kọ́bárù tí kúránì bá mú wá látòkè débi tó gbọ́wọ́ láti bẹ̀rẹ̀ débi tó pin.

so òun náà lè lò ó fi takọ́jọ́ láwọn bá rú tó ní àkíní ah, yìí kọ̀ bá wọn olówó mu ẹ̀ torí ẹ̀ òun á mú ìdájọ́ ti tòun wá pé ọlọ́kàrà bẹ́ẹ̀ àṣìṣe làákà ẹ̀ fún ẹ lásán orí ń bẹ lórí ọbìnrin náà làákà ẹ̀ tó tó kankan yóò bá ọmọ tó kó fẹ́ da nǹkan náà ti bá sọnù àbí nǹkan tó bá yẹ kí nǹkan tó lọ́wọ́ bá gbé wá lọ́wọ́ bẹ́ẹ̀ òfin yìí ìfẹ́ ẹ̀ká lónìí ìfẹ́ ẹ̀ká lónìí ìfẹ́ ó lè rẹ̀ ẹ̀ká yìí nígbà tó kọ̀yẹ́ kí á ṣe kí ní ọ̀pọ̀ ẹ̀ká lọ́wọ́. tó ọ̀gá ọ̀yá kan máa jáde nínú alọ́wọ́ bí kí ọlọ́wọ́ náà tó ẹni òbí làkàyè. tó lọ́kàrà bẹ́ẹ̀ òfin tọ̀dọ̀ ọlọ́run ọba òun ni olórí gbogbo òfin bàbá yányán So lórí ọ̀rọ̀ jẹ́ pé òfin ọlọ́run déédé lọ́wọ́ àmì ó ṣe déédé ó ti wo gbogbo àwọn èèyàn pátá yẹn kó tó gbé òfin yẹn kalẹ̀ ní ẹgbẹ́ wà tá a mọ̀ jẹ́ ìmọ̀tò rọ́ọ̀bù ká níbi kan wà á lè. Sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ti pé sáyáyá oníṣìbí kan. Ẹni pé gbogbo àwọn àbáàrù ti bẹ́nu Kùránì kí ló jẹ́ o? Wà á di láàánú gbogbo ìjọba ní jẹ́ pé apààyàn láṣẹ nínú kùránì gbogbo ìṣá òsì mẹ́nu kùránì máa kí ló jẹ́ o kí ló jẹ́ o gbogbo òfin tá a bá ti gbé lẹ́nu ẹ̀sìn lèèrè tó látara bẹ́ẹ̀ àwọn àfáà wa wọ́n sọ fún wa pé ọlọ́run ní òun kì tí Àáyà rẹ̀ ọlọ́run ọba ti pàfẹ́ẹ̀tì ẹ̀ dáadáa. Sọ àwọn àáyà abẹ̀ wọ́n ti kọ̀ fún pé kí n kì mọ́ jàmọ́ ní ọkọ̀ nǹkan gbà mí. Wọ́n ti kọ̀ fún àwọn àáyà yẹn pé kò lè gba àìdá sára. Kò lè gba àìdá sára. Kò lè gba àìdá àdínkù àléébù. Gbogbo nǹkan yẹn bí ẹ bá bẹ́ẹ̀ ti lọ bẹ́ẹ̀ ayàgbá iná yóò tó ní jẹ́jẹ́ bá bọ́lá bẹ́ẹ̀ ti lọ bẹ́ẹ̀ ayàgbá iná yóò ní jẹ́jẹ́ bá àwọn ẹbí sọ ìtìwájú lọ lórí ìwé kùránì náà yóò tó fún ọ ní sùn tẹ bá ti kà lọ báyìí àwọn tó bá lè ronú dára tẹ bá tún wò tẹ bá tún ronú ti pé kùránì náà lè fún ọ ní èsì. tó lọ́kàrà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tuntun lẹ́yìn ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé tí a bá pe kùránì ní àlìmọ́ kámù àlìmọ́ kámù aláìsàrọ̀ nínú àbá kékeré àti àlìmọ̀tàṣáhábíkù tó ní pé a padà rí àyà míì tó jẹ́ pé òun ó sọ fún wa wípé mímú àyà tún mọ́kànlá ó ń bẹ nínú Kùránì àwọn àyà kan tí wọ́n jẹ́ o mọ́kànlá àwọn àyà tó jẹ́ pé mọ́kànlá sí ọwọ́ ní kí ni ó ń nà ó ń nà ó lè fi ta àwọn ẹgbẹ́ tòun náà ó mú ìtìta àwọn jẹjọ ní nínú àwọn eléyìí òkú mú ìtìta ó ní ábílù wí mú kàmá wọ́n kàrú wọ́n ká ṣáájú àwọn kọ̀ọ̀rù mùtàṣàbí á àwọn kan tó wá ń bẹ nínú ìwé ìpín ni wọ́n jẹ́ ó mùtàṣàbí ah. ah. á ìyáwó àmọ́ orí dé ara ìdàgbàsókè sọ èyàn àmà orí jẹ́ àyà kùrà níbi bí lẹ́yìn ọlọ́run kí ni ó àyà gbogbo àyà ní ìpàdáyáyá òun kí ni ó kú ìmọ́jú àyà pọ̀táyà ní ìdá pàṣẹ ìdá tó kò sí àyà ní àbí kí ni ó dá pàṣẹ yìí sọ àti yìí sọ. nǹkan kéékèèké ló kékeré ní ohun ló wà ní. eléyìí ń sọ nípa náà dábà sọ nípa náà ìyàtú lúgọ̀ dábà sọ ní abala èdè lárúbáwá èdè lárúbáwá àmọ́ sọ pé lúgà a tún máa ń sọ̀rọ̀ nípa ìsìláàkù méjìlá máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí kúránì ti lo kìíní yẹn gangan.

táwọn àjò orílẹ̀ yẹn táwọn abẹ́rẹ́ ní ìsìnkú mi òun ń jẹ́ kí ni ààrẹ. Gẹ́gẹ́ pé ààyà yẹn máa jẹ́ lúgà tán lọ́dọ̀ àwọn alágbára wọn nígbà tí a bá fẹ́ tún ààyà ní Kùránì. Ìgbà náà sọ ni pé àwọn mírèkù táwọn ànábì ọlọ́run ọba ṣe láti mọ ìjọ́ni. Péyé nìsín láàrin. Ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ tún ààyà níjọ́ mi, a lọ túmọ̀ ní Ìsìláàkù tí ìlò Kùránì gbé wa tẹ̀mẹ́ ìsìlá ọ̀la tó máa níbi tí ìsìlá òun kì í máa di àyà àtúnkù kí láti tó máa rẹ̀ ó ti sìlá àbùrà tẹ̀mẹ́ ìsìlá ọ̀la bá bí mu tó fẹ́ ìjọba tó kálíbà máa zọ́ ara mi tó máa sọ pé yóò bọ̀ àti kí ni ó ìsìlá tó olùgbẹ́bí nǹkan tí kùránì bá mú wá yóò sọ máa pé jẹ́ nìyẹn ẹni òfin ní pọ́blẹ́mù ẹni bá dùn á rí ẹ̀wọ̀n ní já ẹ̀ẹ́mù nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní bí lúkà tó ń sọ̀rọ̀ rẹ̀ ní ìgbé kùránì gbogbo àyànú kùránì lábílẹ̀ tó ti tó pin kò lè ṣe kí ni ó kò lè gbá kí ni ó kò lè gbá eh, kò lè gbá àìdá kẹkẹ sára kò lè gbá dínkù kẹkẹ sára. ìmọ̀tí àwọn ẹgbẹ́ àyà mi wà rẹ̀ pé mùtàṣà àti àhánàfin wọn ni wọn kó wọn tẹ́jà àwọn báyìí wọ́n ní kùrá ní o àwọn ayé àtúntò yìí tí ayé àtúntò mẹ́rin pé ètò ọgbọ́n tàbí àbí àbùkù ní ọ̀sán ní ìsìlámù wọ́n máa bẹ ayé àní kùrá ní o wọ́n jẹ́ gíní o wọ́n jọra wọn ọ̀pọ̀ jọra kí ni o mùsàṣá abẹ́ àti nìkan ni wọ́n máa bẹ gíní o òun ni wọ́n máa dá lò òun náà máa dáre ìpé àyà Kùránì tó òun náà máa tún ń dáre náà tó tí àyè gbogbo àyà Kùránì jẹ́ kí ni o tí wọ́n ní gbàgbé gbẹ̀rẹ̀ ni pé eléyìí jọ eléyìí ẹ̀yẹ́ nígbà ní náírà lúgà ni o wípé kí ni o eléyìí yúṣbíù kìíní ìjọ eléyìí yúṣbíù ààdá ààdá eléyìí jẹ́ kí ni o wọ́n jọ ra wọn ẹ̀yẹ́ nígbà wọ́n jọ jọ ra wọn torí ó nídìí eléyìí eléyìí náà nídìí eléyìí wọ́n jọ ń sòdò ìfọ́díkù bá a dùn wú bà torí ẹ̀nà kìí tẹ̀lé gíní ọ nípò mi wọ́n á dá kẹ́ni mọ́tò gíní ọ mọ̀tàṣáájú àwọn ọ̀dà tó kílẹ̀ gbani kẹ́ni mọ́tò gbá tó kílẹ̀ gbani sí náà yẹ́n ló jẹ́ pé gbogbo Kùránì lè jẹ́ mú kàná tó kílẹ̀ gbani náà gbogbo Kùránì lè jẹ́ gíní ọ mọ̀tàṣáájú. فيها torí pé ìjọba ìyẹn bẹ pé àyà ta túmọ̀ ẹni sí òun kò ní jẹ́ bí wo kò ní jẹ́ jẹ́ kí ni ọ mo ta ta àbíyá sábà ní gbogbo kò ní jẹ́ kó kàn náà olùgbé wọn ò ní àyíká kankan gbogbo kò ní jẹ́ kí ni ọ mo ta ta àbíyá gbogbo wọn kí ni olùsọ́ọ̀tì bí kú bá dùn wú bá dùn. Kẹ́ta kọ́ àwọn àníjì náà. Yàtàkùnrin rọrùn. Yàtàkùnrin rọrùn. So, tí wọ́n mi tó wà ní bílù, ìdí bí àyàtà lọ́kà ẹ̀ àkàbẹ̀ ìsàrà ní tó ìgbà ní wà dáadáa. Ọ̀gbọ́n ní kílẹ̀ Zọ́bán, ó wà tó àyà kì í tẹ̀gbá àti rí ọ̀. Tó tẹ́gbẹ́ ọbẹ̀ túmọ̀ kùrá ní ọgọ́rọ̀ mọ̀gẹ́dọ̀ ọbẹ̀ túmọ̀. Ibi ìbí bàbá ẹgbẹ́ sí ní ọ́fíìsì méjì lọ́wọ́ àbẹ́ tako èdè ní ìgbé máa gbé lọ́dọ̀ ẹlòmí àlebẹ́ tó lè gbé àwọn apá kan nínú kùrà á ní jẹ́ kí ní ohun mọ ká ẹ̀kọ́ mọ́ tí wọ́n tọ́m bì mí. Ìrọ̀kọ́ kílẹ̀ gbọ́n. So ibi bí wàá ní ìlọ gbé mi ní wù àyàdùn mú kàmára òun náà lọ máa ní onímìnì lẹ́yọ̀kan mọ̀ nǹkan náà sọ̀rọ̀ kò sí fún láyà tẹ́mílú ìlà àwájì hàn wà láyà tẹ́mílú ìlà kìlá wájì hàn wà kò ní mímì kankan kí ni ó nínú ẹ̀yọ̀kan lọ. wáyà kan fúlàní nìkan kúndìbù táǹkù lánàá. وظنوا أنهم àtàwọn àmì ìdàbí tún sẹ́yìn àtàwọn sẹ́mi sáà sọ pé òyìnbó báyìí òyìnbó báyìí tó kílẹ̀ ní ìlú ìyẹn ni pé àwọn àyà kan wà mú un ká máa ẹ lẹ fún tùmọ̀ mi àwọn wá wọ̀ kí o mú dáṣà di ara àwọn wá ní mímì oríṣiríṣi tó kílẹ̀ sábà ń tó mú dáṣà di hàpù wọ́n kọ́ sí lọ mọ́tà ṣáàbì àwọn tí mọ́tà ṣáàbì áàtì yẹn ni àwọn tó bá bẹ́ ìyàpọ̀ ọlọ́mọ bá máa ń lò ó ti ní mílíọ̀nù ọ̀rọ̀ ọba gẹ́gẹ́ gbà lérò lẹ̀ ẹ̀rí ẹ̀mí rẹ̀ yóò fi gbé lọ́mọ mi jù ẹ̀rí ẹ̀mí rẹ̀ pẹ̀lú pé kí ni ẹ̀dín ní mílíọ̀nù ọ̀pọ̀ ó ní mílíọ̀nù eléyìí ó ní mílíọ̀nù eléyìí ó ní mílíọ̀nù eléyìí lọ́kọ̀ pé ẹwọ́ ló sùn sí ní gbẹ̀gbàmì ẹ̀rígbẹ̀rẹ̀ yọ́bà gbàmì lọ. Ibẹ̀ lọ́wọ́ ṣe kí ni ó yọ gbà lọ. Yọ́wọ́ náà wọ́n ti fẹ́rẹ́ gbà lọ nìyí. Gbogbo ìlú ẹ̀sà máa ń sùn máa. Tọ́lá ti yẹ náà sọ ń bí ìparí ayé àwọn olókí ni ó wà máa ń tẹ̀ sí náà. Ìkùnrin ní ìjọ Ẹ̀ráwọn tó ṣe ń gbé ìgbùlú bí i ń jẹ egun. Àwọn tó bá ti jẹ́ pé jẹ́ ìgùn ìsìnà èṣù tí ń bẹ nínú ẹ̀mí wọn. Kí ló mọ̀ tẹ̀lé? Ọ̀yẹ́ ti jẹ́ àwọn òní tó Nínú ọjọ́ pé ọba lè lọ ní ìdílé, wọ́n rẹ̀ á, ah, ó ti lè lọ bá. Ọjọ́ lè ọjọ́ lè lọ bá, máa fẹ̀ sábà àmì. Sọ ìdáhùn ọ̀nà, ṣe máa ní yádù lọ. Ṣé pé yádù yẹn lè túmọ̀ fún wà níbo ni ó ti lè túmọ̀ fi yọ pé yádù gangan wọ́n bá tó ṣe kí wọ́n bá jà fún. Ìjọba ti rújú rẹ̀, ọ̀yá. Sọ àwọn ni wọ́n máa ń da nǹkan, ìjọba ti wá rújú làwọn mọ̀ nífẹ̀ẹ́ yẹn ẹ̀rí ẹni ti náà ibi tó ń dùn yẹn ibẹ̀ náà sì ni a ti ń mọ onímọ̀ ibẹ̀ la ti ń mọ sínú aláìmọ̀kan ibẹ̀ láti máa dá onímọ̀ mà ibẹ̀ náà láti máa jẹ́ kí ni ọ láti máa dá aláìmọ̀kan. ẹgbẹ́ àwọn apá àgbàdo ní àǹfààní tó làwọn bá fi lẹ́yìn sílẹ̀. náà bá mi bí ẹgbẹ́ táwọn afọ amadé túmọ̀ ẹ̀wọ̀n ní wàhálà àlàm ó lè túmọ̀ báyìí ó lè túmọ̀ báyìí ó lè túmọ̀ bẹ̀rẹ̀ tá a bá fẹ́ túmọ̀ ẹni tì í nínú àwọn nǹkan yẹn kí a wá àbí túmọ̀ rẹ̀ ẹ̀rẹ̀ yìí láàbí túmọ̀. Àwọn ọkọ̀ wà nígbà bí túmọ̀. Wọ́n láì túmọ̀, wọ́n dá orí ẹ̀rí. Láì nígbà bí túmọ̀, wọ́n dá orí ẹ̀rí. Sọ ọlọ́run ọba òòsà ní pé fún àwọn ọ̀sẹ̀ yìí wá. Wọ́n ní ọlọ́run bá dé torí pé ká lè bá pé bá ẹ̀kọ́rẹ́jì wa láti lè máa ṣèwádìí dáadáa. Pé àbọ̀ mọ́ wo nǹkan dáadáa pé kí títí pàtí wọn náà ní sílá ló dájú wọn ti túmọ̀ tó wá nípa ibẹ̀ náà ní kàfá dúró wà láti jura wá lọ sọ ibẹ̀ náà láti jura wá láti láti jura wá lọ ìjọba ọlọ́sùn máa ṣe ní kìtì náà ọlọ́sùn ṣe ládùúgbò ọlọ́sùn jẹ́ pé àdánwò ní báwọn èèyàn kan ibẹ̀ làwọn kan ń gbà wọlé tí wọ́n ti ń bẹ̀sì lọ́wọ́ abala ẹgbẹ́ àwọn kan ń gbà wọlé lórí kí ni ó ti bẹ̀sì

ẹwà wà ìjẹ méjì ẹ̀họ̀rọ̀ ìjẹ méjì àwọn kan bí nípa ọ̀rọ̀ jẹ́ náà kí dàbí tó jẹ́ méjì tó bá jẹ́ pé mo ọ̀rọ̀ ìyàgbé ẹ̀sìn wá ní àgbẹ̀lẹ̀ ọkọ̀ tí mo rẹ́ fi ní gbogbo ẹ̀ tí mo rẹ́ fi ní gbogbo ẹ̀ láti fi nù láti lè fi dá àà nínú kí á àkiri kò sínú kùránì kò sínú kùránì lórí ìlú àti ìsìn ìsọlọ́wà ìdáwọlé tí ó lè aláàrin ti dá nǹkan mú ààrẹ ìwọ̀n. Látara bẹ́ẹ̀, mo láti pé ayé àkùnrin gbogbo ayé àkùnrin ní kí ni ó mọ kàwé. Gbogbo ayé àkùnrin ní kí ni ó mọ kàwé. Tàbátìlọ́wọ́ ní Nàìjíríà mí, tàbí wọ́n ṣe ṣe mí. Tọ́pẹ́ ìgbàwọ́lá pẹ̀pẹ́ ìsìlá àti pẹ̀lú lúwà bákan náà. Gbogbo ayé. Àwọn nínú ìkàbẹ̀rẹ̀ ni wọ́n ní eléyìí ní àwọn lẹ́yà kan àwọn nínú ìforíṣìí àwọn tó àti ọba Òtí kankan jí rí àìdá náà. Náà. Súnmà fún sí láti Náà súnmà fún sí láti. Lẹ́yìn náà, wọ́n ti dúkù ráyè tó wá ní òun náà ní wọ́n níbi ìjẹ̀ Òun àlàyé àti lókùn. Ọlọ́run Qur'ani a'a buyyinatin bayanan fi ala àníwáàtì bayan. Qur'ani wọ́n ṣàlàyé ẹ̀ lálàyé tó jẹ́ pé gbogbo ọ̀nà dáwọn ẹ̀mọ́ ń bá ṣàlàyé jẹun. Tó náà, àlàyé ìpínlẹ̀, àlàyé ìpínlẹ̀, àlàyé ìpínlẹ̀, ní kí á lẹ́sìn ibẹ̀, orí lílọ olùkọ́ni. Tó wà fún ìlànà ìyẹn táwọn ọ̀pọ̀ máa fi kùnrà ní ìdí òun àwọn ìṣe láti àràyà. ọlọ́tàrí rẹ̀ gbogbo nǹkan bá láyé ọlọ́run bá tàbí nínú ọ̀pọ̀ ọ̀tàrà gbogbo ní àwọn ìlú kàdájì àkàdó àyàrá parí ẹ̀dọ̀ ọ̀tẹ̀ sí láti lọ oṣù ṣe àlàyé nǹkan tó mẹ́rin nínú kàdájì ọlọ́run sàlàyé

Nígbà tí kábà kù díẹ̀ ẹ̀rí kó kù gbé, yàtí kábà kù ẹ̀rí kó kù gbé, ẹ̀rí kò sára ẹ̀rọ. Nígbà tí wàá bẹ̀rẹ̀, màá ń tu àmì ẹgbẹ́ yẹn lọ sí sálà yìí, yóò fi gbogbo nǹkan padà yẹn, bẹ̀rẹ̀ kí àtà abẹ́lò bẹ̀rẹ̀ sí wa, gbogbo ẹ̀rọ sára fún wa nínú ọmọ. Sọ pọ́lìtì, wàá ń ju ẹ̀rọ ìbílẹ̀ ọkọ̀ ilé tì. Ṣé pọ́lìtì wà lé tó ń pọ̀

التي يدعو كل شيء في موضعه والحكيم lórí ìtàbá túnmọ̀ ìsìnlẹ̀ ìlú lórí kẹ́lmà kíláàbù pẹ̀lú ọba bí ń dájọ́ lórí kẹ́lmà tó fi lo owó ìlú. lọ tí máa gbé ọba dọ́kẹ̀ wípé kò ní ọba níbi pé mo lọ máa gbogbo àwọn àbàwá sí ìlú gbogbo tó pamápamá ní ọlọ́run tó ọlọ́run wá tó gbé lójú máa ní ẹnì kan báyìí ó mọ̀ òun nìkan lórí ogbò ìrẹ́kọ̀ọ́ lẹ́rẹ̀ ọ̀nà ìdí ní ogbò ìdáná ní orí àwọn àwọn ẹgbẹ́ tí tó bí ìkùnrin yìí ó wá látọ̀dọ̀ àwọn ara tí tó bí ká fún ìkùnrin. ṣùgbọ́n àpá àwọn wọ́n tún wá rò wípé nínú ìmọ̀ bàlágọ̀ nínú ìmọ̀ bàlágọ̀ nígbà táwọn ṣọ̀ká ní gẹ́gẹ́ fún wọn lábùú ìgbà wọ́n ní àríkàgá pè ní láfú wà mẹ́ṣù sọ láfú ní bẹ́ẹ̀ ní àkáǹtì lọ ẹ̀dá àwọn tó ń bí iṣẹ́ ti dùn lọ́wọ́ àwọn sẹ́gun fọ́nà mẹ́ṣù ní bẹ́ẹ̀ ìran spẹ́ẹ̀dì kan ó kú òye ó spẹ́ẹ̀dì tó wọ́n wá sọ bí kankan nínú ìmọ̀ bàbá bọ̀ wọ́n sọ fún wa wípé bí kìíní ẹ̀jẹ̀ kó wà ní ó kì í lọ sí àyáàtù fún nígbàdún àti iye túnmọ̀ fún ìlàtí tí wọ́n àyáàtù fún nígbàdún ọ̀dún tó jẹ́ tó tààrí nǹkan ọ̀bírù yẹn bá àlàyé lọ àfíìmù yẹn bá kí ni ọ ìkáàmù lọ Sọ inú ìlera lọ́rẹ̀ ni àwọn ìjẹ lápù gíga ọ̀rọ̀ méjì ní ara fẹ́ sọ lẹ́yìn ọ̀pọ̀ òfin. Fún kí mo ṣe ààrẹ àdùnwú mi lánú. Wà fún sí láti ààrẹ àdùnwú mi lánú sí lọ. Àwọn abẹ́ ti tẹ́tẹ́ lé ìjẹ ọ̀nù ara wọn yé pé ní lápù. Ẹgbẹ́ ní ti báyìí wà ní máṣe. Abẹ́ ti tẹ́tẹ́ lé ìjọ ara wọn. Olè bá àgbẹ̀tẹ̀ àwọn méjì lọ́wọ́ ọ̀nà ara wọn lé àjọ́jọ́ mú àmú nǹkan ti nọmba wọ́n àkọ́kọ́ mú sí ẹ̀wọ̀n àmú ti nọmba tún náà àmú àmú ó fi mọ́ sí wá sẹ́dẹ̀tì nọmba wọ́n ní ó fi mọ́ sí sẹ́dẹ̀tì nọmba tún òun ní dílé ó sì láti àmú wá sẹ́dẹ̀tì àwọn náà méjì kan àtúwá ìgbà lọ mú sẹ́dẹ̀tì nọmba wọ́n lórí nígbà tó ń ṣe àti ìyè àmúṣe náà wà ìnàmbá tó lè bá fún. Ìgbẹ́dà káwọn ṣọ̀kan ní ẹnu sọ ní ìfẹ̀sẹ̀ wọn. Náà, òun náà ní pé ohun àwọn ọkọ̀ méjèèjì yẹn pé ó kéré bí ọ̀rọ̀ ọ̀kan ni ó sọ bẹ́ẹ̀. Ìgbẹ́ àpapẹ́ ti fà á nì látọ̀dọ̀ ẹni tí máa ń fà fẹ́ ìfẹ́ àbàbẹ́ ìgbà ọ̀rọ̀ yìí ọ ẹni kò jẹ́ pẹ̀lú ìyẹn wá dá mọ́ pẹ̀lú rání wá látọ́dọ̀ ọ̀rọ̀ perfection ní lọ́dọ̀dẹ̀ lé ẹni tó gba gbogbo tó pa ó náà láàmú ẹ̀. Ó ìdájọ́ àwọn ìṣòro ó lè mú olóògùn lọ́pàá mọ́ ìpòlùpò pẹ̀lú ní olùkó sí àwọn ìlú àwọn tó látara bẹ́ẹ̀ yọ̀rọ̀ máa fún wa ní àgbòyé ọ̀rọ̀ ìkiri àyà ẹ̀rẹ̀ kí ni àǹfààní yí a ṣe nínú àyà tí a kàpẹ́ yìí ó láàrin ìbẹ̀rẹ̀ àmà nípa àràfí ìrọ̀lá bí owó tó mọ̀ pàtó àbíbí àwọn ìṣúwà. Àwọn tẹ́gbẹ́ ọlọ́wọ́ bá lọ máa ń tọ́ pamọ́ nínú àwọn ará fi orílẹ̀ àwọn ìṣúwà kan. Sọ àríkẹ́kọ̀ọ́ ráníyàn àgbọ̀yé lẹ́gbẹ̀kọ̀ ráníyàn mọ́ǹkà. Sọ àwọn olùkọ́ ráníyàn mọ́ǹkà mẹ́. Sọ kúrùlù mú. Sọ Kùránì gbogbo Kùránì ọjọ́ kí ni ó mọ́ǹkà. Gbogbo ẹ̀yìn abala náà yàtọ̀ ilẹ̀ òdúrọ̀ àbájú ìlànà ọ̀nà ìyàtọ̀ lọ. Tẹ́lá ni Màṣáájú rẹ̀ lùkú ń lùkú ìlànà ayé àfihàn lọ. Màṣáájú náà kí ni ọkùnrin àárẹ̀ láti ẹ̀sẹ̀ tó. Sọ, nípa gbà náà, àlàyé tí ń bẹ nínú ọkùnrin àárẹ̀ àgbàrá ló fi kàn án láti dúkù sí ìsìlá àdì wàrà sọ̀rọ̀ láti sàn àwọn tó ti sàn sọ̀rọ̀ náà. Sọ ara inú Kùránì ìtàn ọ̀jẹ́ kù ìsìnbá àmúdú wà lára wà tìta. Sọ bẹ́ẹ̀ ló ti jẹ́ kú nínú nǹkan tí ó lè sí ìyá. Nǹkan tí ó lè sí ìyá. Sọ Ayúdáyàn nípa lára wọn a máa tẹ̀lé èdè lọ́dọ̀ wa a bá ọ̀ṣọ̀ kan nínú ọ̀rọ̀ ìbádùn ìsmáyé láì àlàkíyìm àkọ̀bí. Ó kọ ọlọ́run ọba tó máa máa yá àlàkíyìm ọlọ́run máa yá àkọ̀bí. Àtọ̀pá àti wọ́n ní máa ń ta ọ̀rẹ́ wọn ní ọ̀pọ̀ ọ̀rọ̀ náà. Onínú ọ̀rẹ́ àti àrí súnmọ̀ níbẹ̀. Súnmọ̀ ilé òfin jẹ́ súnmọ̀ ìtàrọ̀ sí pé akọ́kọ́ bàtẹ́ sí ẹ̀sán. Lẹ́yìn tàbí wọ́n pẹ́ ara òní òfin jẹ́. Òfin jẹ́ tàrọ̀ sí tó tẹ́tẹ́ gbígbé àgbègbè àtàkùnjọ fẹ́lẹ̀ ìlànà ọwọ́ túnmọ̀ ọwọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àwọn láàrín tí ó yà ẹgbẹ́ àwọn yóò tẹ́jú ìfòlánú kẹ̀lú mímọ̀ yẹ ápì túnmọ̀ kẹ̀lú mímọ̀ lùsí ẹgbẹ́ àwọn yóò ìpìlẹ̀ dáadáa ló ti wá ó ní kí lẹ̀rí ó tún ní kí ní owó ó tún ní kẹrin ìwáyà ọ̀rọ̀ So how about what sort of another topic? After people degree, so the God is for them. So the Kuma Maravana, I don't want to Oh, what sort of another topic? So when I can do I put it in your oh, because so now let's make around all the big area, all the big in your so all the big in your all the big in your one know what you know what they need. Oh, so they are, I guess, so I will, I will, I will, I will, I will, I will, I will, I will, ìlú àti ìlú ọ̀làǹdà. Náà, ayẹyẹ kìí. Ọlọ́run bá tó láàrin jọ, ó ń sọ̀rọ̀ ìfún wọn nínú ayé ẹgbẹ́ òkèèrè nínú ṣúwájú sí wọn. Aláàdá gùdú ìlà wọn Ìnáni àwọn afára wọn sọ fún àwọn ìpẹ́ júlà yóò júlà tó tààmì ìgbà ló mú wá fún ní tààmì ìgbà wípé kí ló dé dáa títúkù àánú táa pàfẹ́ tiẹ̀ kí ló dé dáa jẹ́gbẹ́jẹ́gbẹ́ kùrà ní àtàlàyé ẹ̀ dáadáa kí ló dáa jẹ́ bẹ́ẹ̀ Allah mọ̀fúrú yẹ ájírí mọ̀fúrú yẹ ájírí mọ̀fúrú yẹ ájírí orí wá ní mọ́tíláì

ẹni tí ń jẹ́ àwọn ọ̀nà tó wà náà. Àfẹ́kẹ́ ah, ṣe wọ́n ni. Tó mú wàhálà náà jẹ́ bí wọn pàá rí, táà fi tẹ́lẹ̀ ní lọ́wọ́ ẹ̀ táà fi fún afẹ́kẹ́ màmàdà sí pé ọlọ́run nìkan lọ yẹ kẹ́ ẹ gbọ́dọ̀ sí nǹkan kan ní lẹ́yìn ọlọ́run ẹgbọ́n ọlọ́run Ìta torí ẹ̀ ṣe ọlọ́ọ̀bá tààrí ẹ̀fún àrùn, olàwà náà olàfi ní ẹ̀gbogbo wàhálà tọ́lọ́wọ́ bá ṣe jù. Ọlọ́wọ́ ọba òṣàlé léṣe wàhálà yìí ó ìjọba ẹgbà ti ní pẹ́ káwí ìkọ̀láṣù bí ní gbà. Sọ Kámọ́rọ̀ ọgbọ́ máa ọlọ́run ọba torí ọlọ́run bá ti wá báyẹ̀ òkú lẹ́gbàmá alùpùpùn. Kùránì sọ kálẹ̀ àìmúkàmú àìmúbá sọlú ní ìdájọ́ ti láàyè wà. Ọlá ti bẹ́ Kùránì náà pàfẹ́ jì ní. Kùránì tí wọ́n dára yìí, ó sọ kálẹ̀ nítorí nínú láti lè fún ọlọ́run wà. Kámọ́rọ̀ ọgbọ́ Àrẹ́bí wá gbẹ̀rẹ̀ lọ́wọ́ ìlú kí lè fi wá wá ṣe ní bá rẹ̀ Àrẹ́bí ní èsì ń tè ní ọrùn ní ní hù nípa ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run ọba ní jẹ́ ẹ̀bí òun. Débi wá jẹ ọdún nílé ọkùnrin rí lóòrùn lára rí. Tó ẹgbẹ́ ọ nínú ìgbà àwọn ìwà tí ń bá tún àgbóṣù ìgbà àwọn ìfẹ́ ọ̀nà wa. Kùránì nínú rẹ̀ wà lóò. Òun rẹ̀ máa fi lọ fáwọn èèyàn. Tọ́wọ́ ìjọba fún àwọn ọ̀gá tí wọ́n máa tàwà gbangba pé àwọn ọ̀gbẹ́sẹ̀ ojú ara gẹ́gẹ́ àwọn ọ̀tẹ́gbọ́n ojú ara gẹ́gẹ́ àwọn ọ̀tẹ́gbọ́n ojú ara gẹ́gẹ́ ọlọ́wọ́ táwọn ẹgbẹ́ àwọn ìṣòro ẹgbẹ́ wọn wá sí ìlọ̀kùn wọn wọ́n bẹ̀rẹ̀ àtẹ́wọ́ lọ́dún yóò fi jẹun ní ìlànà lọ́pàá bá yàtọ̀ ìjámọ̀ pọ̀pọ̀ nínú ìlú wọn ìlú ìwà àìjámọ̀ ìdáná ọmọdé Òfin pé àìrí ààyè ìjẹrúgbà ní. Ìjọba ọmọ àwọn ọ̀rọ̀ sílẹ̀ ìjọba máa ń sọ ìrìnlẹ̀ ọlọ́run bá ti ìdáàbò síwájú. Láàájú láti èyí tó ṣe fún ìjọba ìjẹ́lẹ̀ máa jẹ́ sí ẹgbẹ́ tó ń bá ní. Àjọ àwùjọ ní àwọn ìbí tí wọ́n kìlọ̀ fún ìkìlọ̀ ṣe ìdáàbò síwájú kò Àwọn tó bá tó wá ṣe dáadáa, tó bá tó sì gbọ́lọ́ wọn bá tí wọ́n oòrùn kankan ní ìpẹ̀ lọ́rùn wọn bá, máa máa jẹ́ kí lọ ẹjọ́ wá fún orí oòrùn pé àwọn kan ní wọn, wọ́n gbẹ̀sán láyé àti láyé kìí Sábàbù fẹ́ ìmọ̀lá ní lọ́wọ́ àwọn ọ̀sán tó látara fẹ́ ìkàkí àyà ìṣọ̀lẹ̀ ó sọ rí ní ìfún wa lẹ́tọ̀ ìṣọ̀lọ́ wọn bá ọkùnrin àwọn fámílì rẹ̀ tó bá wọn sọ̀rọ̀ olùfàyí ní ìdàbí ọlọ́pìn rí àyàbí àdáàbí mo jẹ́ tó kìlọ̀ fún ní o síwájú síwájú kí ìyàgbé ní o tó gbé wá bá yín tó jẹ́ àwọn àdájọ́ ọlọ́run òun náà nìyẹn ààrà yìí láǹfààní tí a ṣe níbẹ̀ wọn náà ní pé kùránì sọ̀kalẹ̀ lójú ní kùránì ní àjùmọ̀ ìbáradá sí ìlà ìlú àkàdá kùránì sọ̀kalẹ̀ nítorí káyọ̀ àdójúkọ̀ bàbá wọn. bẹ́ẹ̀ wá gba àwọn wàrà wú wọn ìlú tẹ̀síkú. ọlọ́run ọba nìkan. àgbọ̀dọ̀ ló ń bọ̀. Ayé àríwájú ní wà bí pàtó gúúsùn àlèyìn ìdàrú àti òṣèlú. Iṣẹ́ àwọn ànẹ́bí ọlọ́run òun ti káfí fi rọ̀ àti rọ̀. Káfí fún ní ìrọ̀. Àwọn anígbẹ̀ ìfẹ́ àdúgbò ayé bẹ̀ ẹ̀dọ́ wà sí lọ. Ẹ má ti dìrọ̀ fún ẹ̀kí ní ìyá ń bẹ fún ẹ̀ẹ́dàgbọ́n. Àbìrí bẹ̀ ń gbé kí ni ó ń bẹ fún ẹ̀ẹ́dàgbọ́n.

ẹlẹ́kìí Um, láwọn ìjọdé wípé àwọn kan ọlọ́run táwọn náà wá sọ ọmọ àwọn lórúkọ ọlọ́run táwọn bá ti mọ̀ pé orúkọ ilé orúkọ ọlọ́run èyí tó dára náà wípé ká fi ábùkù sí i Àwọn náà wọ́n kọ ọlọ́run ọba àwọn nǹkan kan wà níbẹ̀ tó jẹ́ wípé orúkọ yìí wọ́n gbà fún wa wípé a lò ó lọ́dọ̀ ara wa. Sílẹ̀ ni wa táà ti sọ pé a lè lò ó lọ́dọ̀ ara wa ẹ̀rí táà ní ó pọ̀ lórí tàbá gbọ́ pé lọ́dọ̀ àyẹ̀kì ní ọkùnrin yìí ọlọ́pàá ní ilé ọ̀rọ̀ fún fún ọ̀rọ̀ sí ìdìbò ọlọ́pàá ní ilé ọ̀rọ̀ fún fún ọ̀rọ̀ sí ìdìbò Torípẹ̀ ní ìdìbà ìròyìn ọlọ́run ọkọ̀ ọlọ́run àtòyìn ọlọ́run àrọ̀ fún fún kí lọ́rọ̀ ìyẹn sọ fún àwọn wípé ní tí a lè lò ọlọ́run bá yọ̀ǹda fún àjẹ́ láti lo ọ̀rẹ́ fún ní àwọn tá a bá jẹ́ ènìyàn ṣùgbọ́n ìyàtọ̀ wà láàrin rẹ̀ àti láàrin ọkọ̀ ọlọ́run ẹni tó bá ti gbà pé náà sáré jẹ́rọ òun fò lò lára ní jẹ́rọ òun fò àwọn ẹgbẹ́ rọ̀ òun fò dáná ní ẹ kò sún mọ́ rọ̀ òun fò ọlọ́run rọ̀ yíwò rẹ̀ kò sún mọ́ kí kò sún mọ́ sọ̀dọ̀ ọlọ́run. ليس كمثله شيء هو السميع tó ọlọ́pàá bẹ́ẹ̀ àbọ̀rọ̀ mọ̀tò tó bá ń sọ pé òun jẹ́ àlẹ́ ayé àlọ́run lára ìlà ìlà àlọ́ àlẹ́ ayé ọ̀jù. ó tún wá ní lùkùnrin jù lè àyà nínú àlẹ́ ayé náà ló gbẹ́ni ẹ̀rọ àmú ẹni tí ó máa tẹ̀lé jáde.

orúkọ báyìí bí òkúta kálẹ́lẹ̀ ní ìsìn báyìí tá a bá wo ní ìsìn àkíyù àwọn ẹgbẹ́ ẹnì tó ń dájọ́ tó ń jẹ́ kí n lọ ẹnì tó gbọ́n tó jẹ́ tọ̀gbọ́n a lè rí ẹgbẹ́ inú àwọn ẹgbẹ́ àwọn sọ̀rọ̀ alábàtàn jẹ́ mẹ́tò tó jẹ́ àkíyè lóò sí ìgbà tó lọ́tara bẹ́ẹ̀ òun kìí múlẹ̀ lórí ìṣẹ́gun ọ̀rọ̀ èèyàn lè jẹ́ àkíyè lóò lọ́wọ́ bá ti jẹ́ kí n rọ àkíyè. Àwọn kọ́ bí rò ẹjọ́ máa kí ni ó àlámà ìjọpamọ́ nípa ọ̀rọ̀ nìkan lórí. Kò ní jẹ́ kí ni ó kò ní jọ. Nígbà tí wọ́n ti wo bí ẹ̀ lábẹ́ ìlú kàkà bí ó kọ́ ọ̀rọ̀ nìkan ní ọjọ́. Kò ní ẹni ká kọ́ ọjọ́ náà wọ̀. Mo rò pé ẹ̀sà bá yìí àwọn afáàlọ́ àwọn ọ̀sọ́fà pé ilé ìlú kò sí ìfọ̀n lè dé. Wọ́n jẹ́ ẹ̀ ò sọ pé wọ́n ṣe pé ilé ti ọ̀dọ̀ àwọn tó wà ní ilé wọn nígbà ọ̀rẹ́ ìlú náà fi àwọn. Òye ti wà. Èso kan bá ti dé kan. Sọ ẹwà bẹ̀rẹ̀ àti ìmọ̀ òní tó fẹ́ bẹ́ẹ̀. Sọ wọ́n wọlé jẹ́ o. Tó jẹ́ náà kí àlọ́ àti mùtáwọn náà wọ́n Ìjàkáàtò rẹ̀ títírì, ẹni kan ti tó fáwọn àtàwọn ọba wọn tó fún ní ènìyàn kan. Sọ ẹgbẹ́ náà yà dábìlì títírì tó bá ti yọ kúrò lọ́dọ̀ rẹ̀ tó ti gbé lọ ti fẹ́ kó gbé lọ. Ó ti pa ní tẹ̀sí, ó ti yọ bí fọ́ ọ̀sìn ìhùn, bí fọ́ ọ̀sìn ìhùn lápò ìjẹ́ ní náà yàtá mi tìrì mo fẹ́ gbé fún ọkọ̀ ọmọ gbé ìgbọ̀n lé ìwọ́n lè ní ìfọ́yà ní ó sáàmù ọmọ òjò ìjọ kẹta ìgbàlè tó bí mo ti ọyọ́ fún tára kan wọn kò sí ẹni tí láì tó mo ti pa ń jẹ. mọ̀láfẹ́ mi gàgà ni wọ́n á yọ ọkọ̀ wọn gbé sínú yàrá mi kò sí ìbáyìí èyí sì gbé lọ bí tọ́lẹ̀ kí ó mú mi lọ ìgbà náà ìgbà náà Olúgbé nínú ọkọ̀ kúrò ní ọ̀dọ̀ mi. Ọgbà ẹni ọ̀sẹ̀ kí ni ó ń fi. Bàdá wa yọ, ọ̀rọ̀ yẹn, wọ́n lágbájá ọ̀dọ̀ bá gbé fún lágbájá, bọ́lá ti yọ ẹ̀ lórí bẹ́ẹ̀. Ṣé wọ́n gbà náà wọ́n bẹ̀rẹ̀ nípa káàgbà wọn lẹ̀? Olúgbé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ wọn tó kọ́ lẹ́yìn. Alákọ̀ọ́kọ́ olùfẹ́ kájọ wọ́n lè báyìí tí ó ó jẹ́ ìjọmíṣe ní pé ààrẹ ìrìnlẹ̀ ní kájọ wọ́n lè tàbí sí. Ẹ̀rí dáárí òun náà ní pé ààgbé ọwọ́ sí ibi àyà wa á ọwọ́ síbẹ̀ á sì gbé ìkejì orí àti mú ọwọ́ yẹn láti so máa àwọn olùkẹ́ yìí. tó ká so má bí ibi ọ̀rọ̀ ọwọ́ wa báyìí ká gbé ẹgbẹ́gbẹ́ e òdìgbà wa. eléyìí nǹkan tí wọ́n ṣàlàyé fún wa nípa wípé tá a bá ti ń pè wọ́n bí ìṣọ́ra wọn ti kà wọn àgbàdo láti ṣe kí wọ́n máa gbé àwọn ọmọ sílẹ̀. ṣùgbọ́n ìṣàtúwọ̀n ní bẹ́ẹ̀ mọ́mú báyìí nǹkan kan tẹ̀lé sí wọn lọ́sọ̀rọ̀ àwọn alágbára tó jẹ́ pé wọ́n ti wọ́n ti fásitì kan wọn láwọn ìfàtọ́ wọn ni tó wọ́n á láti ní títí wọn náà wọn. àwọn alágbára náà lè má mọ̀ wọn náà. ṣùgbọ́n àfáà ìgbẹ́gbẹ́ ìrọ̀fẹ́ súnmọ́ àwọn àwọn oníṣẹ́. rẹ̀kẹ́ àwọn ọmọ ìfẹ́sí àwọn ọ̀nà tó ti bẹ́ẹ̀ náà àwọn àfáà yóò sọ pé ẹran gbàjọba kó lọ́dọ̀ àwọn olórí wọn àwọn àfáà ìbẹ́ẹ̀dì yìí wọ́n ní agbára ń gbàdọ̀ pé àwọn mákì kan pọ̀ nínú wọn fún ọmọ wọn yá wọ́n ká àwọn tí ẹjọ́ tó bi àwọn olórí náà tó bi o àwọn olórí sọ pé ẹ̀ tó tó ló fi ìdààmú àwọn gbà pé ní àtọ̀dọ̀ ọlọ́run náà sàn án. tó wọn á sọ pé rárá ẹ̀yà bẹ̀rẹ̀ ẹ̀rọ máa ti ní ìlú olóyìn náà dárí àgbà. máa ní bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó wọ́n náà pẹ̀lú ẹ̀kọ́ ìwà ìbáfẹ́ burú fún ìwà ìtọ́lá Ìlànà ọdún dájú ọ̀rẹ́, wọ́n Torí olórí, ó lè má ní àwọn èèyàn. Àwọn táwọn àbá nínú òun jẹ́ bọ́ọ̀lù. Olórí àwọn tó ń ní ó ti wọ́n ti ń dá ọ̀rọ̀ ẹgbẹ́ wọ́n àwọn mójútó ní wọ́n ti máa ọ̀rọ̀ ogun nínú ìlú orí ọmọ mójútó ní fún ọlọ́wọ́ oúnjẹ. Tó àtàkọ́ wá gbé padà ní àwọn ẹgbẹ́ ní àwọn abẹ́gbẹ́. Tó àtàkọ́ ẹgbẹ́ ní ọ̀pá mẹ́rin ìjọba ìjẹ́ náà. Sábà wá Orí náà ní àwọn sójà, ìjọba ti mọ̀ pé àfáà ní ọlọ́gbọ̀n kan pẹ̀lú ìyá ní ìlú. Wọ́n pa àfáà ẹ̀dà nù. Ọ̀rọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ òfin tó òfin Nígbà náà, ẹ̀kúrìsì yẹn máa ń lágbára náà tòun gbà yí pé òun ti sábà gbogbo àti ìyè òun kájà wọn lẹ lórí ọ̀rọ̀ mọ́mọ́ àti náà onílẹ̀-èdè wa ti di sí. ìmọ̀mù ṣáàpì yìí náà ká gbọ́ sí ìsàlẹ̀ kò báyìí àbí ti táwọn olóyìn àbí ti ń lé wa dàn yìí fún tó kéré ní ìgbà oúnjẹ náà ni wọ́n ní ojú tẹ́lá lórí ìsàlẹ̀ kò báyìí àjọ ara rẹ̀. Òjì èyí náà rẹ̀. Bẹ́ẹ̀ náà bá a sọ fún wa pé nàkàrà bá a sọ gbogbo màdá ìlú pàtà ẹ̀rọ kò sí fẹ́mi ọkọ̀ ọdún. Bẹ́ẹ̀ náà mo máa mọ̀ ìdùnnú káàrà tó mú èyí wá sọ pé wọ́n kà sọ pé abẹ́ ẹ̀rọ ló ń jẹ pé àdìsí sí wà lórí ẹ̀sìn ìdìbò rẹ̀. Táwọn kọ̀ọ̀rí, bàbá àkọ́kọ́rí wá ń wá àwọn àdìsí àwọn àdìsí àwọn bẹ́ẹ̀sì lé lórí lọ́sọ̀rọ̀ àgbẹ̀ títúlẹ̀ àdìsí. Òun lọ́wọ́ kéèjì ọ̀rọ̀ mọ̀láyìí Nígbàtí ẹgbẹ́ àwọn mọ̀láyìí ọ̀sẹ̀ kí ni ọwọ́ ní owó jẹ́ ẹ̀rí rárá. Tẹ́gbọ́n máa ṣe ní ṣéèkì bẹ́ẹ̀. Ẹgbẹ́ inú mọ̀láyìí ní ṣéèkì ní ṣéèkì náà. gbogbo àdíṣì ma wá àádẹ̀mà wá tí kò làbíṣì ti lálàáfíà ìjọba àwọn ọgbọ̀fọ́ wọn ní wọ́n ṣe nínú àwọn gbogbo àwọn ni ti ni àwọn ṣe wàhálà sí agbọ́dọ̀ mọ̀ ládìsì lálàáfíà kí a má fún wẹ́yìn tó sọ fún mọ́ àwọn àwọn ẹni ìjọjọ́ máa gbé ó níbi kankan náà dáhùn náà tó wà láyé tí wọ́n nílò àdìsí wọ́n tó wà lọ. ẹ̀gbọ́n káwá dé ìrìn aláàbí ti káwá tẹ̀lé tó ní ọ̀sọ̀ bàbá rẹ̀ náà. èmi ò mọ wàhálà táwọn èèyàn ti lórí kẹ́sì ni ìjọba bá ní òun kẹ́sì lórí bá àti lára. tábì sì ní lára àti àrùn kejì nìkan fún ẹ̀mí wá bẹ́ẹ̀ ní ọkàn lọ́dẹ. ọlọ́pàá bẹ́ẹ̀ ọ̀nà ìgbẹ́ gbogbo ni wọ́n ti wá ẹgbẹ́ àbísí tó wá gbé dájúgbà tó wá dé lábẹ́ ní wọ́n lára àti àyè tó wà ń bẹ̀ láwọn àmì wà á nílò màgá àìsàn kankan mọ́ lára rẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn wa ìjọba ti jẹ́ pé ó ti wà nù. ìyá ẹ̀ka tó ti wá dáhùn ẹni pé o pé àwọn kò dá ọwọ́ lẹ̀ ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ á òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ rẹ̀. tòkì ní ìrẹ̀wá mi òun ló wá fún ká lónìí ọdún. Ẹgbẹ́ àwọn ọmọ ìgbìmọ̀ ìtàwọn àti ìgbìyànjú. Àwọn ọmọ ẹgbẹ́ àwọn ìgbìyànjú wà lórí ìyàwó. Èèyàn jẹ́ ẹjọ́ jẹ́ ara yóò balẹ̀ dáadáa. Ìgbògbè ìgbò rẹ̀ ó tò dáadáa. Àwọn ẹgbẹ́ tó bá ti dáwọ́ tó báyìí ní pé egun rẹ̀ jẹ́ nínú okùn tó bá rùn. Ìgbàlára wọ́n fi hàn Ìwọ́n lè parí àwọn àpáàdì wọn láti wá bẹ̀rẹ̀ wọn ará ìlú. Ìjọba mi tún dáadáa, inú òkú sí ọ̀dà wọn lẹ̀. Ọba àwọn ọkà sí àwọn olóògùn sí ọ̀dà wọn lẹ̀. Ọ̀dà wọn lọ́jọ́ láwọn ọmọ tó tó máa rẹ̀ ni. Wọ́n gbé òun ló jẹ́ ìlọ olùjẹ ìgbà. Tòbí dáwọ́ lẹ̀ yìí bá kàn sí ọ̀. ìjẹ́lẹ̀ ti dòdì wípé ìgbàdá wà náà àádáwọ́ lè ní ẹlẹ́yìn kò ní tún àwọn àìkú o lè ara ìdí pẹ́pẹ́pẹ́ ẹ̀ẹ́dìgbà tó ní àwọn àwọn àdíkì láti àwọn àwọn àti àǹtà àmàrà àwọn ìrìnàjò ìrìnàjò àdíkì nínú ìpìyàwó náà ní ìgbéra pẹ̀lú ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀. Náà, ìbẹ̀rẹ̀ fún fífi ẹ̀sùn ìlú ọ̀gá nílẹ̀. Tọ́lọ́tà àjẹ́rìn ìrọ̀ ẹ̀dẹ̀ mẹ́rin ọ̀dà kílò wọ́n ti rò ní ẹ̀rọ ní ọ̀rọ̀. Àtúntò ìṣàkóso náà fún àlàáfíà náà ìjọ ọ̀dẹ̀. Ìjọba tó wà ní pé ìjọba ní ẹni pé ẹni yóò ti ní àwọn àkọ́ọ́dì kan táwọn tó ti wọ́n ní tó lè máa ń gbé àwọn ọmọ ìjọba náà sí. Àwọn àríwá ìwòye pé àwọn ẹ̀rọ ìjọba ìwòye pé Òun yóò jẹ́ òjẹ́, ìjọba tó jọ ara ìgbésò lè máa bẹ̀rẹ̀ máa tún lẹ́lẹ́nu òkú, ìtòkùn fún ẹ̀rẹ̀ yóò fi dìnnà. Ẹgbẹ̀rẹ̀ ẹ̀mí àwọn ìlú wọn tó ẹgbẹ́ òṣìṣẹ́ jálá nígbẹ́ àbá àgbàkà náà wà tó bá rẹ̀ wù kàkà àwọn ẹ̀wọ̀n pa. Òjò ọba tó rẹ̀ yẹ. Torí kó ti jọ àwọn òṣìṣẹ́ àjà wá. Ẹbí ọkọ rẹ̀ máa tẹ̀sẹ̀ kàkà yẹn o. Èwo ní ṣe ń bẹ̀? Ṣé kà ń tọ́jú ẹ̀rọ mi ní Bẹ̀rẹ̀ ayá rẹ̀ báyá àbí ó tún ń ṣe nǹkan bí ìbánújẹ́ ritual. Thank you. Mama